أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Amen. Uh -huh. dáwà àwọn àti ìlú ọ̀rọ̀ bákan náà wà ní ìrántí ìmọ̀ tuntun ó mọ̀ ní pé ìmọ̀ òun náà ní ọlọ́run ní ìlú náà ẹ̀yìn náà wọ́n ti àgbà àkọ́kọ́ wọn pé nígbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn láàrín torí àwọn akéwì kọ̀ọ̀kan tó wà lẹ́yìn. ọlọ́run wa ní báyìí ní kọ́ńtà àti àrùn ìgbìmọ̀ ẹ̀rọ náà ní olùgbẹ́rọ̀ ọ̀sẹ̀ yìí. nínú inú Thank you. abẹ́rẹ́ ọ̀rọ̀ yìí sáà ní bá àwọn ìlú kan ní kéde tẹ́tà ní ọba tó kéré ló báyìí lọ́wọ́ بقى لو رأوا سيئنا ما يحدث من كون إلا لديه رقيب عقيد فلو بعد ذلك وبعد ثم كل خير رجال الذين نوى الأمر لا تحمل هو الحضور níbi ìtakò Thank you. máa wá iná ilé ìlú mi jáde ẹ̀mọ́ ta ló mú. Èkìtà sábà á fàyè fún láàrin ìlú ọ̀sán wọn sílà. Wọ́n ń bá kò kọ́ ọ̀rọ̀ ìbẹ̀rù wọn àti gbogbo tó bá ti ní yọ bàbá jẹ́ ìyá ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Kò ní wàhálà sí ká dájọ́ àwọn ọ̀rọ̀. Ìgbà wọn yóò wọlé jẹ́ ara àwọn èèyàn náà ló kọ́ wa. Nínú àkọsílẹ̀ tó ń jẹ́ ẹni tí ó dia bolehlah orang mesti jaga. Tadi sekali lagi, tadi sekali lagi tu kita hampir dalam dalam dalam dalam. Ini berapa? Adanya boleh juga dengan jaga. Adanya boleh kalau kita punya orang yang boleh sendiri. Apa jadi? Adanya sekali lagi. Jadi kalau Tahu-tahu dia sedang Habis kó lọ sí èsì wọ́n lọ bú síbẹ̀ eégún ẹgbẹ́ lórí òòlù ìpàdán wọ́n ti lọ sí tètè sílẹ̀ ẹ wá sí tó lọ́nà bá bẹ́ẹ̀ ṣe ìdíje tí ó fẹ́ ìdíje lè lè lò wàhálà. ṣùgbọ́n èyí ẹ̀ kọ́ mi tó wá sí ọ̀rọ̀ tó wà láti lè ṣe ìgbà tó tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wà títí tẹ́lẹ̀ tó wà láti lọ. eléyìí wọ́n máa ń El mundo ọlọ́dún bá tẹ́lẹ̀ Yeah. leo. Sawa, ilikuwa ni mwanini wa mama طبعا سمع خلقا وتدبيرا في البيت في البيت من البيت الله هو يأتي إذا كان هو يأتي فلن يأخذ فيها تعرض سرهم إلى ما بين أيديهم وما خلفهم من السماء ni do samani wal afta sine ala ni nasa ko ma wa wala ta amba ko ani na asimi bul aw ala ni ti da na ko ke mo ni to ko ba sine ko ka mo ni ako to ni ile ko ya ka mo ni Entonces, el mismo venía, a México venía, y la verdad no la verdad. Thank you. pẹ̀lú náà